farabalẹ̀ sí agbọ́ àdé àwọn òfin ìrìn àjò àbúkọ̀tọ́dà rọ̀dí aláàrin ròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlérọ̀tọ́lá sọ pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlérọ̀tọ́lá bá pa àti bàbà lórí ìrìn àjò ní ìgbẹ̀yìn òru yóò fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ rọ̀gbọ̀kún ṣùgbọ́n tí ó bá pa àtíbàbà ní àsìkò tí ó jìnà sí ṣúgbórù yóò na ara rẹ̀ tí yóò sì gbé ọwọ́ sí abẹ́ ìfẹ́ rí rẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ àdìsí lẹ́ǹkan sí àwọn òfin ìrìn àjò àbúkọ̀tọ́dà àròdí aláàrùn pé tí òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá alẹ́wọ̀sọ́lá ń bá pa àtíbàbà ìrìn àjò ní ìgbẹ̀yìn orí yóò fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ rọ̀bọ̀kún ṣùgbọ́n tí ó bá pa àtíbàbà ní àsìkò tí ó jìnnà sí ṣúgbóyìn yóò na ara rẹ̀ tí yóò sì gbé ọwọ́ sí abẹ́ ìtẹ̀rí rẹ̀ muslim ló gba bàbá náà. alhamdulillahi rabbil alamin wala udwana illa ala ثم صلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديث أبو قطادة رضي الله عنه كلهم بني يونس صحابة نبي صحابة صحابي جليل أني كان كأن رسول الله rasulallah sallallahu alaihi wa alihi wa sallam إذا كان في سفر فعرس بليل اضطجع على يمينه tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí ó bá wà lórí ìrìn àjò tó ń travel tó bá fẹ́ sùn lálẹ́ ní ojú ọ̀nà tí àfà yìí tú sí ó pàtí bàbà ìyẹn pé tó fẹ́ sùn lálẹ́ lójú ọ̀nà kò tí ìbejì tó ń lọ ìtọ́jà aláyẹ̀mí ìrìn ànábì jẹ́ ẹni tó máa ń sùn ní ẹgbẹ́ ọ̀tún ni ó fi lélẹ̀ tí ó fi sùn ẹgbẹ́ ọ̀tún ni yóò fi lélẹ̀ tí yóò fi sùn ìgbà àárọ̀ta kùbéèlà sóbòhí lẹ́sọ̀ọ́bà bẹ̀rọ̀ àáhù wà wádọ́ àrọ́ ọ̀sà ú àlàkáfì ì ṣùgbọ́n tàbí bí bá fẹ́ sùn lórí ìrìn àjò yìí tó wọ́ ọdún tó wọ́ ọdún tó wá fẹ́ sùn lálẹ́ kò béyí là sóbọ̀ ẹ̀ ṣùgbọ́n tó bá gbá àsìkò àsùbá tí ń sún mọ́ pòròpótíyé kìí ṣe ìdí sí Yorùbá ń bí pé ní àsìkò tó jìnnà sí ṣubú ìkòkọ̀rẹ́tì kùbẹ́ìlà ṣubọ́hìn nígbàtí àṣùbà ti ń súnmọ́ ìrun àárọ̀ tó ti súnmọ́ kùbẹ́ìlì tó ti súnmọ́ nẹ́sọ́bà bìrọ̀ àhù wàwádà ọ̀rọ̀ ṣàhú ànábì yóò na ọwọ́ rẹ̀ yóò wá gbé orí rẹ̀ alákàfì lé tó bá fẹ́ sùn tẹ́lẹ̀ kò ní ọwọ́ yẹn tó bá rí pé àṣùbà ti ń súnmọ́ lásìkò tó fẹ́ sùn ni á gbé ọwọ́ ọ̀tún rẹ̀ á fi síbi ẹ̀ẹ̀kẹ́ rẹ̀ kòrògbódìyé tàbí orí ẹ̀ á wá sùn lé bẹ́ẹ̀ yẹn mọ́jú Imam Muslim ló gbà wá kọ́ọ̀lá lè rọlẹ̀ Imam Nawawi ó wá sọ wípé àwọn àfáà onímọ̀ sọ nípa ìṣesí ànábì pé ìnámà nọ́sọ̀bà dìrọ̀ àhùlà àlà yẹ̀sẹ̀gìrìkú في náòmì anábì mọ́ọ̀mọ́ sùn lé orí àtẹ́lẹwọ́ rẹ̀ tó gbé sí abẹ́ orí rẹ̀ yẹn bíbi tí ẹ̀ yẹn nítorí kíni nítorí kí oorun má bàa gbé lọ pátápátá fàtàfúùta sọ̀lá àtàsóbà tí yóò fi pàdánù ìrun àárọ̀ yóò fi kí òfin rí ìrun àárọ̀ àánú wákìtì àtàsìkò ló fi an àwọn àn awùwàlí wákìtì àtàbí àsìkò àkọ́kọ́ nígbà tásùbà tó gangan tó ṣẹ̀ṣẹ̀ tó yẹn tí ò fi ní pàdánù ẹ̀ hadith yìí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ó pọ̀ ṣùgbọ́n ṣókítà fẹ́ mú wa ní wípé àwọn sọ̀hábà alákọ̀ọ́kọ́ ni pé àwọn sọ̀hábà jẹ́ ẹni tó ń ṣọ́ ànábì sọ́ọ́lọ́ àríwọ̀tọ́lá wọ́n máa ń ṣọ́ gbogbo ìṣesí ẹ̀ ẹwọ nǹkan fábùkọ̀ fádà sọ yìí ẹni tí ò bá ṣọ́yàn ò lè mọ irú nǹkan yìí tó bá fẹ́ sùn tó bá yẹ pé ìwọn àṣùbá ò tí ì súnmọ́ ìwọn àárọ̀ ò tí ì mọ́ súnmọ́ ó sọ bó ṣe ń sùn táìpórí kásìkò ìrún ti ń súnmọ́ bóyá lọ́dọ̀ tí wá ń bì láti nílẹ̀ Yorùbá báyìí bóyá láàárọ̀ pẹ̀lú àsìkò tá a wà yìí bóyá ó fẹ́ sùn ní nǹkan bí aago mẹ́rin tẹ̀sẹ̀ tàbí bí nǹkan bí aago mẹ́rin ààbọ̀ láàárọ̀ ṣàpé ṣùkú yìí sìn bí aago márùn-ún kọjá bí aago márùn-ún àbọ̀ àbá aago márùn-ún kọjá ogún ìṣẹ́jú eh, alifájìrì ó ti máa yọ mọ̀rọ̀gbó bí wọ́n ti di sky of the five thirty alakuru ihal yóò fi yọ. ó ń ṣọ ni tí ò bá ṣọ kò ní ṣe kí ni kò ní mọ̀ sí sí ẹ̀ ó bẹ̀rẹ̀ pé kúbù sọ̀hábà ìrọ̀sùn ní sọ̀lọ́lá ìwọ̀sọ̀lọ́gbà tí àwọn sàábé ní ti àmẹ́bì gan-an jàáìlà òkúdù wátàlá lè àǹfòsì wọ́n ṣe ànábì ní àwòkọ́ṣe fúnra wọn yẹ́bẹ́lọ́ náà ṣe sọ nínú kùránì pé lákọ̀dí káàdà lakum fi rasulillahi uswatun hasanatun gẹ́bà nàbí ní ìbọ́lọ̀ ní sọ́nù kùránì pé lákọ̀dí káàdà lakum fi rasulillahi uswatun hasanatun ìkọ́ṣe tó dáa jù ń bẹ fún yín lára ànábì sallallahu alaihi wasallam liman kana yarju Allaha wal yawmal akhir pẹ́ẹ́n tó nírètí ìpàdé ọlọ́run tó sì nírètí pé ọjọ́ kan bẹ̀ so àwọn wá ń lọ ńgbà tọ́lọ́run ti sọ pé kọ́ṣe tó dáa ju ara ànábì láti rí gbogbo nǹkan làwọn wá máa ń ṣọ́ lára ànábì débi pé bóò inú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ o ni pé ẹni tó bá jẹ́ olórí kó mọ̀ ipá àwọn ọmọ ẹ̀yìn ń wò ẹni tó bá jẹ́ olórí kó mọ̀ ipá àwọn ọmọ ẹ̀yìn ṣe gíní wọ́n ń ṣọ́ òun so àwọn nǹkan tí wọ́n àwọn ọmọ ẹ̀yìn sì ní èyí tó súnmọ́ jù fún ẹ̀sìn tiwa ni pé wọn ò ní nímọ̀ tó ẹni tó jó lórí yẹn tá a gbà lérò pẹ̀lú olórí bí alẹ́ òlẹ́mẹ́ àwọn onímọ̀ gbòrògbòdì yóò ń sìn torí pé àwọn ò mọ̀ ṣọ́ nǹkan tó bá ń ṣe àwọn òlọ́ mọ̀ ṣe láì ní béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbà pé bó ṣe rí nìyẹn ó bá mú nìyẹn ìyẹn ló ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ wàhálà nílẹ̀ Yorùbá ń gbà sí àwọn ọ̀dọ́ àtàwọn tọ́lọ̀ ń kádàrà pé fi yé tẹ́lẹ̀ wọ́n ṣàlàyé súnà tí wọ́n bẹ̀rẹ̀ sí sáwọn èèyàn ẹ irú aṣọ wíwọ̀ ní ìsìn ìtànàbí sọ ní pé ìzárọ̀tù lè mọ́kùnmí ní nísùsà kìí ó tó ní ma asfala nínà lè ka àbẹ́ ìní lè ìzár pàfinà ẹ̀kọ́ tànàbí ní pé gbogbo aṣọ tọkùnrin ó bá láyé gúngùn rẹ̀ pàápín ẹ̀ òkè kókósẹ̀ ní kó wà gbọ́dọ̀ kókósẹ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn ìmọ̀mù ìmọ̀mù ìmọ̀mù àwọn afáàfáà fẹ́ pé agbádá wọn tí wọ́n wọ̀ alájí àpá ni ó wọ́lẹ̀ ṣòkòtò wọn ó po kókó bẹ̀ dáńdógó wọn ó wọ́lẹ̀ ṣe pé àwọn èèyàn wò pé ìkọ́ṣe wọn yẹn àwọn èèyàn wà máa ṣe bẹ́ẹ̀ sì ni kò bá ìṣesí àwọn ẹbí wa Muhammad sallallahu alaihi wa sallam kò bá mọ̀ ẹni tó bá lọ ń ṣe tànábì yẹn àwọn yóò mọ̀ ká ah, eléyìí àwọn olórí wa àtàwọn onímọ̀ àwọn àfọ́ òṣe tí wọ́n ń ṣe ẹlẹ́ẹ̀kejì ni ká dọ̀bálẹ̀ àti ká kúnlẹ̀ àti ká tẹ̀ ìgbà táwọn èèyàn rí bí àwọn àfá ń kúnlẹ̀ fúnra wọn ọmọ kí wá kúnlẹ̀ fún àfá wọ́n ṣe ṣoṣoṣoṣo wọ́n ń tẹ̀ fúnra wọn àwọn olórí ń tẹ̀ àwọn èèyàn wá rò pé ó bàmù so àwọn èèyàn ń ṣọ́ wọn bẹ́ẹ̀ sì ni ìṣesí yìí kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn tiwa ó jẹ́ àṣà Yorùbá ó jẹ́ àṣà kìlápé àṣà àwọn Yorùbá àwọn ìlú kan kì í tẹ̀ fúnra wọn kì í dọ̀bálẹ̀ fúnra wọn yẹn sì tí wọ́n ti pé wọn fúnra wọn lé ẹ lọ́lọ́ ẹ lórí WhatsApp ọ̀rẹ́ nìkan tó gbé ọ̀rọ̀ àfáà kan mi mọ́kọ́ àfáà yẹn ṣùgbọ́n àfáà tó ń àfáà kan tó ń dárúkọ rẹ̀ mo gbọ́ nípa àfáà yẹn ó ti kúrò lábẹ́kúta ó láwọn tó ń sọ pé ẹmọ́kúnlẹ̀ kíyàn ó ní ó bá mọ́ ó ní wọn òṣìṣọ́ ó ní àáfà lèyàn gbọ́dọ̀ mọ́kúnlẹ̀ kí ó tó bá kúnlẹ̀ káàfà ó ní gbogbo tí ò ṣe bàjẹ́ lára rẹ̀ ni wọ́n bàjẹ́ nìsín ẹ̀wọ̀ ọ̀rọ̀ burúkú kí kọ́ wa kí ni ń wí ó dẹ̀ tún sọ àwọn ọ̀rọ̀ kan tó kọjá abẹ́ olóòrẹ́ ní àfáà ń mú ó ní kì í òun jẹ́ kì í òun ibẹ̀ lọ́n pé kọ́lọ́n bó kankan òun lòun ó mú fúnra òun ní ìsìn jẹ́nìkan wá jẹ́ pé ẹ̀yìn ọlọ́run mú rárá mú mímú tọ́lọ́run ò lè mú gan o mú ẹ́ kí lẹ wí olóòrùn láti ìdájọ́ olùfẹ́ ṣe ẹni pé kọjá mú fúnra òun àwọn ọ̀sán yẹn tàbírò ẹni tó mo gbọ́ nìkan náà àwọn àfáà àbúrò mi kan ló ń sọ fún mi lẹ́kọ̀ọ́ àfáà yẹn pọ́pùlà gan mi ní dákọ̀ àwọn èèyàn fẹ́ràn ẹ̀gbọ́n dáadáa àwọn èèyàn pọ̀ tó fẹ́ràn ó ní níwà ní pọ́pìlìkì gbangba wọ́n ń ṣe ètò kan ó wá ṣàlàyé pé kò tọ́ súnà kò sínú ṣẹ̀ríà Islam ká dọ̀bálẹ̀ fúnra wa ká kúnlẹ̀ fúnra wa ká tẹ̀ gbà tó wá parí ẹ̀sẹ̀ wá ní ṣùgbọ́n àti lè lò àtìgbà táwọn afá bá yọ̀ǹda àmọ́ oníṣẹ́ òṣù àwọn onídàáda ló ń fẹ́ràn àfààyàn mo sọ pé àfikún bàbá ó yọ̀ǹda àti bàbá tó yọ̀ǹda ni mo ní à ah! àwọn bàbá yẹn dẹ̀ jókòó ó sọ wọn dọ̀lọ́ ọlọ́run pàṣẹ ní àlè làṣẹ ọlọ́run àbí táwọn èèyàn tọ́lọ̀ ẹ̀dá ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ ìkọ́ṣe yẹn irú èyí oníṣẹ́wò àbúrò mi yẹn tó dé lábẹ́kẹ̀ tó ń sọ fún mi very popular àmà táwọn èèyàn tẹ̀ tó máa ń wò ní àwọn afáàfẹ́ afáàyàn pé ó ní sùúrù ó gbìyànjú ó ṣe ẹ̀wùrọ̀ ọ̀rọ̀ lẹ́sí òun ti mú mi yẹn inú kọ́ṣù mo dẹ̀ mọ́ rà máa ilé ìtọ́ jọ́ kan tí mo lọ sí iwá àti nílọrin mo wà ń bí kan tó ń ṣe ṣòṣòṣòṣò ló fúnlẹ̀ fáwọn so àwọn yóò ti wo ìṣesí ẹ̀ pé tó mu yìí so àwọn atajó lórí agbọ́dọ̀ wọn ṣọ́ra gbogbo àwọn ìjọba ìjọba gbogbo ń bẹ́ẹ̀ bá ń ṣe àwọn yóò máa ṣọ́ ẹnìkan ti sọ fún mi ní pé in ó ní òun máa ń ṣọ́ mi ti máa ń kírun pé irun mi máa ń wò ní pé bí mo ṣe ń kírun yẹn ní súnà ó dá lè mọ́kọ̀ rẹ̀ jíjọ́nà ṣùgbọ́n tẹ́yìn bá ti fi sẹ́ẹ̀mì báyẹn jẹ́dà púpọ̀ tààdà fi sàlàyé wà náà bí ṣe ń sùn tó bá kó tètè sùn àti bó ṣe ń sùn tó bá pé àṣùbà àti tó kó tó sùn àṣùbà àti ń sún mọ́ kó tó sùn bẹ́ẹ̀ náà làwọn èèyàn mọ̀ ṣọ́wà ní àwọn ẹ̀kọ́ tí aláàbí kọ́ṣe ta láti kọ́nu táwọn nínú hadith àríkọ́ yẹn pé káwọn múra táwọn ṣọ́ra àwọn tàbájẹ́ lórí nínú ẹ̀kọ́ táwọn àríkọ́ nínú hadith yìí ni wípé àwọn abúkọ̀tádà ń sàlàyé bá nàbí ṣe ń ṣe fún wa ó fẹ́ sí àwa mùsùlùmí tòní náà ó ti dọ̀rọ̀ yẹn dẹ́dẹ́gbẹ̀ fún wa láti máa wá ẹ̀kọ́ bá nàbí ṣe ń ṣe gbogbo táwa náà bá fẹ́ ṣe ṣáájú ká tó máa ń ṣe nǹkan yẹn kí pé ká ṣe tán káṣẹ̀lẹ̀ mọ́ wá bá nàbí ṣíṣe lélẹ́ ìrìn yóò jẹ́ fárúdùn kìfáàyà yóò máa jẹ́ ẹ̀tọ́ lórí àwọn onímọ̀ láti wá tàbí ìwọ̀ lórí wọn ìyẹn ni yóò máa jẹ́ ìwọ̀ wọn àwọn ni yóò máa wárú nǹkan wọ̀nyẹn tẹ́nìkan bá sì fi wá oníjọ́ rẹ̀ yẹn fáwọn yòókù mọ́ ó máa mọ́ ẹ̀rí wá bàbá fẹ́ ṣe báyìí báyìí la ṣe ń ṣe bàbá irú oúnjẹ nílẹ̀ yorùbá wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ọwọ́ ọ̀tún là fi ń jẹun àìfọwọ́ òsì jẹun àwọn ìlú míì ń kọ́ táwọn ń fọwọ́ òsì jẹun ní ó kàn jẹ́ pé ti wà yẹn lọ bá súnà mu ni bẹ́ẹ̀ pé bá mi ní ń kọ́ gẹ́gẹ́ bí irú ìdọ̀bálẹ̀ àṣà ìdọ̀bálẹ̀ àti kúnlẹ̀ wa ò so a ti lọ wá báwo la nẹ́bí ṣe ń jẹun báwo la nẹ́bí ṣe ń mumi wọ́n ti kọ́ wá gbogbo ní olùyàdì sọ́ọ́dún ìtàǹfẹ́ àfíkà tàbá tí wọ́n àlọ́mọ wá ṣáájú kó tó dásìkò yẹn tí ìfẹ́ bá ti wá sí wa lórí láàrú ẹlẹ́yìn wa ni a ṣe gbogbo gbèsè ayé wa la fẹ́ fi kọ́ṣe ànẹ́bí ní bẹ́ẹ̀ ni torí pọ́n lọ́lọ́run gbé kalẹ̀ fún wa pé ká máa wò kọ́ṣe pàápàá jùlọ tí máa yàtọ̀ àlàkò pàápàá jùlọ ní gbogbo tó ní ń ṣe pẹ̀lú ìjọsìn pátápátá àwọn ẹgbẹ́ òní nǹkan ní pẹ̀lú jọ́sìn yẹn náà ó ní bá lórí ṣe ń ṣe lọ́lọ́lá rẹ̀ ọ̀dàtà bá kọ́ṣe ẹ̀ náà á dà ládàá bá kọ́ṣe mọ́sálẹ́ àmì fún àpẹẹrẹ wọn dáná bí bá fẹ́ jẹun ó máa ń fi ìka mẹ́ta bá jẹ́ oúnjẹ tí ó ń fọwọ́ jẹ lẹ́yìn ìka mẹ́ta ló ń lò láti fi jẹ ṣùgbọ́n náà bá ń jẹ bí àmàlà a lè lo ká mẹ́ta yẹn láti fi kọ́ṣe ta ni ìkọ́ṣe ànábì láàkín lẹ́yìn sẹ́ni ìyẹn ò ní jọ̀ràn yàn pé ẹni tí ò bá ti wá lò ká mẹ́ta yẹn o pé ó ti jẹ́ lẹ́sẹ̀ láà ṣùgbọ́n tó bá lò ká mẹ́ta kí ló ń fi ká mẹ́ta jẹun mo gbọ́ àbáwọn afáàkà fún wa nu kíra súnà pé ànábì fi ká mẹ́ta jẹun èlèmí náà fi ń fi ká mẹ́ta ẹbu àmàláyé tàbí mo fi ń jẹ ẹ̀bà ni tàbí mo fi ń jẹ túwó tàbí mo fi ń jẹ fùfú tàbí mo fi ń jẹ àwọn iyán oúnjẹ bẹ̀ kò ní sàbúrú nìyẹn èèyàn wà gba aládàá pé èèyàn ṣe kí ni èèyàn ń kọ́ ṣe ànábì sọ̀rọ̀ bá wà lọ́sọ̀ ibi tó ti wá lè di wàhálà fún èèyàn ni pé ta mẹ́ta ló fi ń jẹ ta mẹ́ta rádaràda wo ló ń lò yìí tó fi gbogbo ọwọ́ jáàmù là kó gbádùn ara ẹ̀ tẹ́wọ́n ni mo gbọ́ pa ànábì lónìí wà ànábì wo nìyẹn subhanallah yóò lọ bọ́ sí ìtàwọn tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta táwọn afáà ń discuss ń pè ní blasphemy dábò rọ̀ṣùlù wàṣàtúmọ̀ rọ̀ṣùlù yẹn pé kéèyàn máa bú ànábì ibi tí ó lọ bó ṣe ẹgbẹ́ owó bó ṣe sọ ànábì wo ni jọ́sọ́ ànábì jámọ̀ lànà tó fi kíní kan wo ni ká mẹ́ta kíní kan èyí súná ìwà láyé ti di ahán bí táburú ti lè ṣẹlẹ̀ tó ń tọ̀ rẹ̀. torí gbólóhùn bó ṣe sọ yẹn ni pé ó sáátá ànábì nìyẹn ọlọ́lọ́ àlẹ́ ìyá mi wọ́n ní mẹ́ta ọ̀hún alhamdulillah ọlọ́run kò fi rà wá náà lọ́rùn ìyá ò kò ní jẹ́ṣẹ̀ torí gbàgbọ́ bí ò sọ pé ẹ mọ́ ìka mẹ́ta jọ tẹ bá ṣe kí ni ẹ bá fẹ́ jẹ ṣùgbọ́n orí wọn nígbà tí wọ́n ń ṣe ọlọ́ọ̀tà àlàálà ìgbọ́n nípa ti sísun ẹlòmí náà ní ànábì òní ká ṣubẹ̀ hùn a ti rí ẹ̀rí tánàbì sọ pé ká mọ́ dáyà délẹ̀ nígbà tá a bá fẹ́ sùn níbi ẹ̀kọ́ oorun ó dàgbà ti kà kọjá àbí ẹ̀kọ́ oorun sísun ànábì rí ẹni tó dáyà délẹ̀ ó tá ń pa ó ní eléyìí ní ọ̀nà ìgbàsùn àwọn ṣèyítọ́ọ̀nù pé kó mọ́ dáyà délẹ̀ sùn torí báwọn kan máa ń sọ pé ẹni tó bá jóbìnrin yóò dá àdílẹ̀ ní ọkùnrin ló lè ṣe àyà sùn rárá ànábì ní èṣù ló mọ́ ń dáyà àdílẹ̀ sùn ká mọ́ dáyà àdílẹ̀ sùn ó ṣe léèwọ̀ fún wa ṣe kọ́lọ̀ fún fún alágbọ̀yọ́ rẹ̀ ní àkótán oríire ńláńlá ló jẹ́ fún àwa mùsùlùmí irú àwọn ẹ̀kọ́ ìgbẹ́nu ẹ̀sìn wa kò sí fẹ́sìn ni kò sí nínà gbọ́rọ́ sí rí lóun ka bíbélì tó láyé tí ó lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé báyìí ni Jésù ṣe ń sùn ẹ̀tọ́rẹ́ ẹni táwọn aláwọn ń kọ́ ṣe nìyẹn nínú orin wọn mo fẹ́ dàbí jésù àbí báwo ni jésù ṣe ń sùn èwo nínú àwọn ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ méjèèjìlá ló ṣe kí ni ló ṣàlàyé báwo ni jésù ṣe ń jẹun báwo ló ṣe ń mumi báwo ló ṣe ń rìn tí jésù bá ń travel ẹwọ̀rọ̀ travel ni wọ́n sọ látijọ́ yìí báwo ni jésù ṣe ń travel ìgbà olómọ bẹ̀rẹ̀ ìrìn àjò ṣọ̀sán ni àbáàrọ̀ àbálẹ́ ọjọ́ wo ló ń bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀rẹ́ bí àwọn sábà ń sọ gbogbo ọjọ́ sáà bí fẹ́ràn láti mọ bẹ̀rẹ̀ ìrìn àjò tí wọ́n bá fẹ́ tẹ́ bá fẹ́ dúró lọ́nà tẹ́ fẹ́ wọ̀ síbi kan lálẹ́ tẹ́ sí ìdèbí tẹ́ lọ lóru pé báwo lẹ́ ṣe wọ̀ kí ni ẹ̀kọ́ tí Jésù kọ́ yín nípa ẹ̀ kò lè gbé jáde lórí ìrìn àjò Jésù sọ tẹ́ bá ń lọ ìjẹ́ Jésù sọ fún yín kẹyìn àmírù láàrin ara yín ẹ̀yin mélòó tẹ́ bá ń rìn báwo lẹ́ ṣe ṣe gbogbo ẹ̀kọ́ yẹn kí ni Jésù sọ wípé kẹ́ ẹ sọ nígbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ṣẹ̀pẹ́ tá bá ń lọ nu mọ́tò wọn lè jẹ́ kẹ́nìkan ó gbàdúrà fún àwọn ẹ̀yìn nìkan ni wọ́n máa pariwo àwa mùsùlùmí ò ní bùkátà sí yẹn àfà ó lé tẹ́ ìgbàdúrà fún wa àdúrà àrìn àjò àti iṣẹ́ الله أكبر الله أكبر الله أكبر سبحان الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا وما كنا لا مكرمين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتو عنا بعدا اللهم إنا نعوذ بك من وعثاء السفر وكعبة المنظر وسوء المنقلع في المال والآل اللهم أنت صاحب في السفر ولخليفة في المال والآل أنا أعواتي ودقالني أبا يكون على جابر ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló kó sínú àwọn wàhálà yìí. ìtẹ́ẹ̀mì ti ṣe ìgbàdí mo ti wà kò ní ìkúwọ́ ó kálukú ni wọ́n sì ní kó wí tiẹ̀ ìwọ náà kọ́ ni so ṣé jésù ló sọ fún wọn báwọn tẹ bá débi tẹ lọ fún jésù ní kẹ wí tẹ bá ń gòkè lórí ìrìn àjò kí ló sọ pé kẹ sọ tẹ bá ń sọ kalẹ̀ pé ní kẹ sọ mo rò pé ẹ ti ka bẹ̀yẹn kọjá tẹ bá ń dùn ẹ ṣe tẹkbírù Allahu akbar tẹ bá ń sọ kalẹ̀ subhanallah tẹ bá débi kan bóyá ẹ̀rù ń bà níbẹ̀ kí ló ní kẹ wí arábìnrin ká sọ ọ̀bìnrin kálímẹ́tìlá ìta mẹ́tìmí ṣáàrì máa kọ́lákọ̀ kò sí tó wà ń bẹ̀yẹn tí ó kó nira kan àbí palára bá wa tí ẹ bá ń trapu àmọ́ ìṣẹ̀lẹ̀ lè dábẹ́ẹ̀gì kan lórí yóò kàn dìde jan ẹ̀yìn ọ̀bìnrin kálímẹ́tìlá ìta mẹ́tìmí ṣáàrì máa kọ́lákọ̀ bá jáǹjẹ̀ nù kan ló wà ń bẹ̀ tí ń gbé bẹ̀ tẹ́yìn wọn yóò bìlà mo rẹ̀ wọ́n tó tó bá dẹ̀ jẹ́ pé bóyá jò kan ló wà ń bẹ̀ ní ọ̀pẹ́ náà máa ń fún yàn ní fura mọ̀ òjò láti sún ara èèyàn ṣàmọ̀ ṣe yìí yóò lọ tàbí kó ṣe wọ̀n kò ní ṣe yàn ní ṣùtá kí ló kọ yín ọ̀dà ànábì inú ẹ̀kọ́ inú àdífẹ́ ìta àríbàyàn ni pé káwa mùsùlùmí gbọ́dọ̀ máa dúpẹ́ torí pé gbogbo ìgbésí ayé wa la rí kọ́ṣe rẹ̀ lára òjíṣẹ́ ti wa tí wọn kò ṣe é sọ ó dàgbà bá ń sọ̀rọ̀ ìkómọ táwọn bá fẹ́ kómọ ní ìsìnkí lànàbì ní káṣí àtẹ́bí ṣàlàyé كل مولود رئينة بحقيقته تتبع له يوم صابعه ويهلك ويسمى ẹ̀pẹ̀ ẹran fọ́mọ ẹfà lórí ẹfà ìwò orí ẹ̀ tó bá jọ́ sọ ẹ̀wé wàhálà ni o ní àlàyé ìgbẹ̀mọ̀ kálukú ẹ̀ta máa ń lòrò rí ìfíní bọ́lọ̀ ti rí nìyà ń fọ́lọ̀ alágbọ̀yọ́rọ̀ rẹ̀ allahumma arina lè haqqan haqqan warzuqna tibà وارنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين kórìíra Jésù kọ́ là ń sọ à ń sọ àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ dàbí tiẹ̀ kílẹ̀ kan tó kọ́ wọn so lóbìbí yẹjọ́ láàfin mọ̀ yìí pé ìtẹ̀lé ànábì ló mú lásìkò ìtorí yíká ọmọ mọ́rí àmọ̀dé lọ ànábì lọ́lọ́ ń ṣe ní òjíṣẹ́ kan ìmọ̀ tọ́lọ́ sì jẹ́ kí ó ní báńkò ní historicity lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ historicity gbogbo ìgbésí ayé rẹ̀ wà títè lónìí kan ní kò bá ànábì ọlọ́run kankan tó ní náà lè sọ̀tàn ìgbésí ayé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ di tànàbì sallallahu alaihi ní gbogbo department of life subhanaka allahumma wa bihamdika anta astaghfiruka wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh